tàbá wá mọ̀ bẹ̀ pé a máa ń sọ fẹ́ tó ti bẹ̀rẹ̀ sí bí tẹ́ẹ̀ pé mọ́ bínú ìjọ tàbá wá kàpá dì í sì sọ wípé ànẹ́bì sọ sọ́lẹ̀ nìkan wá bá ní sọ sọ́lẹ̀ fún ànẹ́bì ní sọ pé ọ̀rọ̀ bá ní sọ pé advice mi sọ́nà advice máa sọ fún òun ni pé mọ́ bínú ẹgbọ́n tí agbára àyàn ká kó mọ́ bínú ni in tó mìíní ò ní o bá ń bínú àwọn nǹkan tó ní bínú máa ń ṣe tó fẹ́ nígbà mo bá wà tó wọ́n rẹ̀ bẹ́ẹ̀ mọ́ṣẹ́ òun là ń wí àkókò kó mọ́ bínú kẹwọ́n ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọwọ́nu ọwọ́nu mọ́jọ kó dé lẹ́bù mọ́jọ kó kọjá bí ní tá à ń sọ fún the same thing jọ tó bá tó bá tó bá tẹ̀lé lọ tẹ́ bá ń lọ táwọn ọmọ kékeré bá ń sáré a sọ pé mọ́ ṣubú àbí sọ ṣubú ni mọ́ ṣe ń tó fi ṣubú làmì ẹ̀hẹ́n sọ̀rọ̀ yìí wípé àmì ọgbà tó gbogbo ìgbé má fẹ́ ara kò ṣeé ṣe wọ́n dá mọ́ wa ní má hẹ́ẹ̀sì kò ṣeé ṣe ṣùgbọ́n àwọn nǹkan tí kìíní ẹ̀ máa ń léèdì sí òun là ń sọ náà àwọn tá a bá sọ pé nísìnyí pé má bá àwọn nìkan kan àfọlọ́ hmm? ní pòsíṣà tó ṣe pé ìsọ̀ ọlọ́ọ̀bá nìkan lèèyàn bẹ̀rù bẹ́ẹ̀ ẹgbọ́n mi bẹ́ẹ̀ sì ọ̀kọ́ mi nìkan níbi tó pé nísìkò sẹ́nì kẹ̀kẹ́ tó kẹ̀kẹ́ wà láti lè bẹ̀rù mbẹ̀yẹn kó wá bẹ̀rù ẹlòmí. àgbéléjọ́ tó fi pé nísìkò oúnjẹ tọ́rọ̀ ọlọ́run ara àti tẹ̀dá bá papọ̀ a lè má bẹ̀rù ọ̀gá àtọ́ ọlọ́run pé tọ́lọ́run bá ní kó o tú ṣùgbọ́n lẹ́yìn nǹkan ò weakness ni wọ́. normal normal ni àwọn ànábì ọlọ́run ọba tọ́ da àdúrà lọ àwọn náà bẹ̀rù

tẹ́wọ̀n mọ́ tó sáàlì fún èyí tí ní ti bá ti wà ní ìsìntẹ́yìn báwọn pẹ́ ah lọ́la o fẹ́ lọ sí exam o mọ́ tí ó jẹ́ outcome ẹ̀ ó gbọ́dọ̀ bẹ̀rù ẹgbọ́n tó in tí ó jẹ́ ẹjí ló bẹ̀rẹ̀ hàn wá òun ni pé kó o fi ìpé bóyá aburú lè ṣẹlẹ̀ sí ọ abó ò mọ́ tí kì í yẹ jí tó padà sí ṣe tó fọ́n bá yẹ bá bá àkọ́tọ́ ìbẹ̀rù náà ọ̀nà tó yẹ fún kóòpù ni ìbẹ̀rù ilé ìkọlà wí sẹ́ẹ̀dí bẹ̀rù tá à ń wí sábà sọ pé èèyàn ò gbọ́dọ̀ bẹ̀rù ẹnì kankan fọlọ́hùn kìí ṣe ìbẹ̀rù tẹni tá à ń rí tó wà láyé ó níbọn lọ́wọ́ ó lọ́gbọ́n ó lọ́wọ́ ẹni tó bá fẹ́ kan jùyàn lọ tó fọ́gbára jùyàn lọ tẹ́lẹ̀ yẹn máa ń bẹ̀rù ẹ̀ ìsìláàmù tako yẹn ṣẹ́ẹ̀dí bẹ̀rù tá ń wí ó ní ìbẹ̀rù tó ṣe wípé nísìn báyìí èèyàn dá wà nólé kò sáré nǹkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hmm? kí o wá ẹni tó wà rárá bọ̀ tó àzú pó ń bẹ ọwọ́n sí báyìí pé ọlọ́run hmm, lóbi inú ọwọ́ ìpàtàkì ọ̀sọ̀tún ọ̀kadà ọ̀gbọ̀n lóbi inú ẹgbẹ́ inú ẹ̀fọ́gbọ̀n akílẹ̀ àyàwó ta ló wọ́n bí gbọ́ ẹ̀lẹ́ ẹ̀lẹ́mọ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe nílẹ̀ ìpàtàkì ọ̀sọ̀tún ọ̀kan nu méjì lọ̀rọ̀ tó ń sọ fún mi ẹnu gbogbo ẹ̀ ti ní mẹ́ńtà tí àwọn wá ní mẹ́ńtà irú kọ́ọ̀fù yẹn irú bẹ̀rù yẹn

wọ́n bẹ̀rù gbẹ̀lẹ́yìn àtàyàn ẹ̀hẹ̀n tọ́ gbogbo wa ní kájọ bẹ̀rù láyọ̀nù ìtọ́gbọ̀n tọ́ sí tẹ́yàn bẹ̀rù tọ́ dẹ́ẹ̀bá wà ní òkùnkùn tó mọ̀ reality nǹkan tó ń rí tọ́pọ̀lọ̀ bá sọ pé nǹkan tó ń rí ilé sọ́sì ta ó máa bẹ̀rù tọ́lọ̀ náà tọ́pọ̀lọ̀ ayé ah, tẹ́sẹ̀ àti nylon tí ń bẹ̀rù nylon yìí àì ah, mọ̀ pé nylon ẹ̀hẹ̀n torí pé òun tó jẹ́ reality rẹ̀ irú bẹ̀rù ilé nǹkan láǹpẹ̀ ní ṣe nǹkan láǹpẹ̀ tọ ìbẹ̀rù ojú ọ̀bẹ ẹ ìbẹ̀rù ojú ìṣe ṣírìkù kì í ṣe kúfúrú now ee ee mọ́ọ̀tì wà mẹ́ ee ee ee ẹ̀ ń tọ̀ wàláhàlám ṣé wọ́n fẹ́ láti gbà mí wọ́n nìkan mọ́lẹ̀ ń bẹ àgbàrá yìí ti wú jáde sọ̀rọ̀ kò sí ọ̀la kágbàrá máa wú lọ ẹgbẹ́ ẹyọ yóò kú ṣe ẹgbẹ́ wà ń bẹ̀ ni ẹyọ yóò kú bẹ́rù bá ṣe ń bà yín ní ẹ̀kàn rọ̀ púrọ̀ síbẹ̀ náà ni kò ní ẹgbọ́ tẹ́lẹ̀ ń gbọ́ náà nígbà ti gbàgbé tẹ́ ẹ máa fẹ́ fi jẹ bẹ́ẹ̀ àtújẹ ni gbogbo kan là máa ń kà fún nílùú wa ẹ̀bẹ́ yẹn bá ń kọ́ ilọ́ nísà àwọn ọ̀tá kan bẹ̀lẹ̀ wọn lè wọ́n fẹ́ jẹ́ kí lè parí gbogbo ọ̀tá náà ni èyí nǹkan náà lọ̀tá náà ń wá bẹ́ẹ̀ yẹn bá ń kọ́ mọ́tá sí náà ń kọ́ ọkọ́ mọ́ fi wó gíní kan àwọn gíní kan ṣe ní òsì lọ lóhùn rí mi kọ́lẹ̀ mi mọ̀ rí mọ̀ lù mọ́lẹ̀ àwọn nǹkan wọ̀nyẹn yàtọ̀ fún kó jẹ́ ṣírkù dẹ́n agọ̀ o mọ̀lú ńláńlá wa kó fún àwọn ẹrú ọlọ́run kan jẹ́ ògbà ládá kó pọ̀pọ̀ affect mọ́sálásí nígbà ìgbẹ́ ìkọlẹ̀ ìfisí bẹ́ náà mọ́sálásí mọ́ jẹ́ ara rẹ̀ sí mọ́sálásí wá fúnra rẹ̀ mọ̀ ní pé ṣe bí káàbà ọlọ́run ọba tán dáka tọ́lọ́run ọba pé ilé òun ní ga jù kìbìrì padà ń kó sà ẹ̀hẹ́n tó bó ṣe rí náà nù ẹgbà ẹgbẹ́ fún mẹ́kẹ́ ìmọ̀ kírun ti lọ kò affect èèyàn o kírun mẹ́ náà